irú ẹ̀. bọ́ọ̀mù kẹ́bí mi ó ṣe ṣe tèmi nù. mami are you joking. I ain't joking ma. ẹ ń dáhùn ìbò padà fún mi. yes. mami òkè bóyá fẹ́ ṣe wedding yẹn lẹ́yìn mi àbí. impossible. Ah, bébì mi mo ti wọnú ayé ẹ o a ti bọ ọkùnrin àbòbìnrin ọkùnrin àbíró obìnrin àbíyè. àyà mi èmi náà nífẹ̀ẹ́. ṣé ojú òbí náà yóò la rẹ̀ ẹ tó bá wá bí láti inú obìnrin àbí ọ̀fọ̀ bẹ́ẹ̀ gbẹ̀bí inú rẹ̀ tó bá lọ́jọ́ ìyàwó òun ò ní tètè ká dáa fún mi. kò ní dáa fún ẹ.

kú rè. ọlọ́run ní jẹ́ kẹ́ jẹ ìyá ìmọ̀dí o. sórí kìíní mo fẹ́ kọ́ ọmú tán. ìyá dẹ́ mọ̀ lómi. ìyá ìyá sábòjú kòkòrò ti gbè fún ọ tí wọ́n fi sí ọ ní nǹkan tí mo rọ́nu tó o sì mú tán. èmi fi òka sínú rẹ̀ ní ìgbésọ̀ bá ti mú tó bá ti débi òka. ọ̀pọ̀ sọ pé wàá wọ́n ti sí. báyọ̀ ni a ẹ eh, mo fẹ́ propose sí ọ ní say yes say yes ó sì mú gbogbo ẹ ó tún mú òkà mọ́. mami ẹ tẹ́ bá ti máa ń ro gbogbo ẹ tẹ̀ wá lè ro kárí àmì ṣé fẹ́ kárí àmì jẹ ni. ó ti yọ kárí à ó ti yọ kárí à. òyìnbó tẹ̀sán lẹ́nu jẹ́ yóò yà mí lẹ́nu ṣé bàbá yìí ló kọ́ yín gbogbo òyìnbó yìí. agbára ọ̀dọ́. agogo dẹ̀dẹ̀ wa. àkọsílẹ̀ tá a ti dúró. mo múra mo kú dá o. àkọsílẹ̀ tá a ti dúró. wọ́n kàn lè fọwọ́ kó sẹ́yìn wọ́n ò lè pa kádàrá dà wọ́n lè fọwọ́ kó sẹ́yìn kan ò lè pa kádàrá ibi màdé màdé o. bàbá mi lọ́dẹ̀ ń fi agbára àtàṣẹ. bàbá mi ló ń ibi màdé màdé o. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha. má ṣe lóògùn má máa rí ọjọ́ kan ní kú wá fojú kó wá dé kí la máa jẹjọ́ ọjọ́ kan ní kú wá kó wá dé kí la máa jẹjọ́ kò ṣe bá dùn agbára yẹn òun lórí. agbára àtàṣà bàbá mi. òun ní gbélé ẹ̀dá lọ́wọ́. ẹ ṣé o. kábíyèsí o <laughs> kábíyèsí ká má parọ́ ká má jalè inú gbogbo wa ló dùn lọ́jọ́ tòní lágbára ọlọ́run orí kò bàbá yín tẹ wà yìí nǹkan kò ní ṣe yín bẹ́ẹ̀ ẹ lògbó ẹ lòtọ́ ẹ ní kúkú òjijì lórí ẹ lágbára àṣẹ ìdùmarè <laughs> ẹ wo inú gbogbo àwọn olóyè lórí pátápátá o pàápàá jùlọ ibi tẹ́ ẹ̀ ń wò yìí tẹ́ ẹ bá gun ẹṣin nínú báyìí ẹ ní kọsẹ̀ láéláé. <laughs> ẹ nínú gbogbo wa. àbí o ìyá wa mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ ẹ kú oríire náà lágbára Ọlọ́run òye náà àbáyé kalẹ̀. àmín lágbára Ọlọ́run. ẹ ṣe ìyálòde mo kí gbogbo ẹ̀yin olóyè o ẹ ṣé mo dúpẹ́ o àmọ́ bàbá ò tún sọ kankan fún mi. èmi ni mo bá olórí sọ̀rọ̀ ah, adé kún gbogbo ààfin adé kékeré wà adé ńlá wà fìlà kórìmàgbòfò ó wà kábíyèsí wa ní India làwọn fẹ́ lọ <laughs> wọ́n wé kíní India wọ́n wá fi àdó kékeré wọ́n fi ṣe design. <laughs> ká má parọ́ ó fi ti ọba wa lé. ẹ máa tó bí ó ṣe fi design. ara ọ̀gá ló ni. ó ní ìdí tí mo fẹ́ pè mí ò dáadé kí kọ̀ọ̀kan nu yín má balẹ̀ bẹ́ sí mi àti kọ̀ọ̀kan nu àwọn aráàta mo kéré lójú ni o mo dàgbà kẹ́nikẹ́ni má bẹ́ sí mi ẹnikẹ́ni bá ṣe wèrè wèrè àṣẹ. agbára àti àṣẹ. òkè ló wà. agbára àtàṣe òkè ló wà. ẹ wọ́n ní jíjẹ mímú wà. ẹ̀yin olóye kù gbogbo ilẹ̀ mọ̀ bàṣẹ́rà mi ọlọ́run ṣọlá ẹ̀rẹ̀ kékeré ìgbélé ó ti pè nígbà tá à ń bọ̀ láàfin fún ìfẹ́ rí mi kò wá òpin gbà kó ti rí kábíyèsí kí n sáré yọjú ojú sí kó lè bá kẹtẹ padà. bẹ́ẹ̀ ọ̀tọ̀ sí ẹni sí mi ní iṣẹ́ àmà community kò fi kákan yìí sáàfin náà kí n lè padà wọ́n ló dé mi wọ́n ti pè. lẹ́nu kan fẹ́ ní èjì sí mi ṣá lọ́dọ̀ ti yé wa. àwa náà bàbá ìyọ́lé ẹ fẹ́ wo èsì oúnjẹ ìyọba àbí ẹ máa lọ èyí tó bá délé pé nu yín kó pè mí lọ́mọ ẹ̀. ṣé ṣe máa jẹun àbẹ́ jẹ kẹ bá mi bẹ̀. a máa jẹun o ebi ebi jẹ tó pamí náà lọ́tà mi. ìyá wa ẹ lọ jẹun ẹ jẹ́ àlọ́ jẹun ẹ má tún wo ojú àkọ́kọ́ yá náà ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha ẹkú ògùn ilé mi ìjẹ́ nígbà báwo ìṣègùn ẹ̀dú láti padà fáwọn oníṣègùn ẹ̀dú báyìí náà. Ah, Àkànjì àtẹ̀yìnkọ̀gbọ́n àgé ti ajá àgé ilé ti tán ó lọ fọ̀bẹ̀ pamọ́ ìwọ ṣé wo mọ̀ pé nǹkan tí àgbà bá rí lórí ìjókòó bí ọmọdé kan bá gun igi ìrókò kò lè rí i kò sí méjì tó ń dùn mí nǹkan méjì náà ni ìwọ ló ń bọ́ mi àkànjì ìwọ ló mọ bí mo ṣe ń ṣe ilé ayé mi ìwọ ló ń fún mi lówó bí mo fẹ́ ra nǹkan kan wọ̀nyí náà ni ṣe bí ìwọ náà ni ìwọ ló wà lórí ìjókòó báyìí àkànjì apá ò ṣe bí ẹsẹ̀ ò ṣe rìn káàkiri lọ́bì kankan ṣé orí ìjókòó tó wà ló ti fẹ́ máa bọ́ mi àbí ló ti fẹ́ máa ra nǹkan fún mi akànjì mo máa kékeré mo yanyanyan àbí bí mo ti ń sọ fún ẹlẹ́kọ̀ọ́ ni pé ẹnu ayé lẹ́bọ jẹ́ àṣe nǹkan tìlú ní àṣe. ẹ mọmọ tẹ bí ẹ ti mọmọ tẹ bí eyín akànjì mo dẹ̀ ti mọmọ tí mo bí báyìí níwọ akànjì. bàbá ń bari nǹkan tó dùn mí jù ẹ̀tọ́ ilé ti wà ẹ̀tọ́ ilé wa kò jẹ́ kó gbé lọ́sọ̀dọ̀ ẹlòmíì ó ṣe mo dúpẹ́ o ó ṣe kò sí nǹkan méjì tí mo fẹ́ sọ dúpẹ́ ó ṣe akànjí ọgọ mo ti mọ̀ ẹ́ ọlọ́run á jẹ ìwọ. ògùdì ní ẹsẹ̀ mi ò ìyá ọba kò ṣeé ṣe. kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni yọba. kábíyèsí kò ṣeé ṣe. bẹ́ẹ̀ ni yọba. kí ni mo béèrè lọ́wọ́ yín kábíyèsí mo ní kémi náà máa pàṣẹ láàfin kí n ní ààfin tèmi kí wàá ní òṣèṣe ń bẹ kábíyèsí. yọba ẹnu ta lẹ́yìn ti gbọ́ pé ọba méjì máa wà láàfin ọba méjì ò sí láàfin ọba kan péré ni. Adémídé èmi mà níyà ẹ̀ èmi ni mo da ẹ̀jẹ̀ lé ẹ lórí ilá ẹ tí wàá fẹ́ máa gajo onírè lọ ẹ èmi ni mo mọ irú ìrìn tí mo rìn lórí ẹ kó tó dé ipò ọba yìí o èmi tí mo da ẹ̀jẹ̀ lé ẹ lórí mo wá béèrè nǹkan ṣo péré lọ́wọ́ ẹ ò sọ mí pé kò ṣeé ṣe ó dáa mo ti gbọ́ o ò ṣe o ọlọ́run á mi fa àbùkù mọ́ bẹ́ẹ̀. ìyọba. Ooh ìyọba nǹkan tẹ́ fẹ́ nìyí. nǹkan tí mo fẹ́ nìyí. ẹ fẹ́ nǹkan mi. mi ì fẹ́ nǹkan mi o nǹkan tí mo fẹ́ gan-an nìyẹn mo fẹ́ máa pàṣẹ. ẹ fẹ́ máa pàṣẹ. bẹ́ẹ̀ ni. àṣẹ gùn. kábíyèsí. ta ló máa ń ṣojú ìlú ní ọ̀dọ̀ àwọn ìjọba. <laughs> kábíyèsí aṣípani <laughs> kódà gbogbo ìgbà ló máa lọ ń ṣojú ìlú tó bá dẹ̀ ti lọ báyìí ó máa ń ṣe dáadáa. àwòrángo alẹ́sùwọ́dò. bẹ́ẹ̀ni. <laughs> kábíyèsí o aṣípani torí kó kàwé dáadáa ó tún gbó lẹ́nu látijọ́ tó ti wá lọ ń ṣojúṣe wa lọ́dọ̀ àwọn ìjọba ọlọ́wọ́n bá ń gbọ́ kò dójú tì wá rí. kábíyèsí o látòní lọ ìyá ọba ló máa lọ máa ṣojú ìlú lọ́dọ̀ àwọn ìjọba. kábíyèsí. ṣé àtàṣe bá níjà kí lè bá kábíyèsí bá. ìyá ọba mi ti bá wọn. kábíyèsí bóyá kò yé yín nǹkan tí mo ti ń ṣe láti bí for the past twenty years ni so tí gbogbo èèyàn náà dẹ̀ mọ̀ tí mo dẹ̀ ń ṣe dáadáa bí wọ́n ti bá lọ ṣe ń bẹ̀ máa pín dáadáa máa ṣe bí wọ́n ti máa ń ṣe dáadáa ẹ má wàá papọ̀ mọ́ra wọn ojúṣe ìyá ọba yàtọ̀ sí ti àṣìpà. ẹ kábíyèsí ó yá ẹ̀ kẹ́tì ṣẹ́rí àṣìpá ló máa represent wa ó ń ṣe dáadáa wọ́n mọ̀ lóhùn wọ́n mọ̀ dáadáa ó dẹ̀ jíṣẹ́ kò sí tí wọ́n kó fún even nígbà nígbà nígbà campaign kọ́kúrásì fún àkójíṣẹ́ kọ́kẹ́wà fún àkójíṣẹ́ bí ó fún lówó àfòjíṣẹ́ àṣìpá na bàbá yìí bí. ẹ̀yin olóye ṣé fẹ́ máa gbọ́ kábíyèsí lẹ́nu ni kábíyèsí ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ ti pàṣẹ àṣẹ dẹ̀ ti gùn. ìyá ó yàtọ̀ síra wọn ìyá ọba lẹ́yìn ẹ̀yìn lẹ́ni gbogbo wa a ṣe pààrọ̀ òlu tí ẹ nìyẹn. ẹ fẹ́ máa yí ọ̀rọ̀ kábíyèsí padà. mo ti ló nìjẹ mo ti ayé mo ti kú ikú pa mí. Màá bá ṣí. No no no no no no no ẹ ká tún tọrọ fúnra wa irú rọ́bìṣì wo ni ẹni ẹlẹ́ni ní ẹrù sán ni. irú sùúrù wo ni irú sùúrù wo ni. sùúrù wo ni ọba. kọ́mi ìṣíwáwúrọ̀ o. ẹ jẹ́ ká pẹnu pọ̀ ká bá kábíyèsí sọ̀rọ̀ igun tó ń ṣe ń kú díẹ̀ káàtó ìwà tí ò dára ni kò bójú mu. ó gbọ̀ngàn nìyẹn mo tẹ̀lé ẹ for the first time uh, yálòdì nǹkan tó bá ṣe ò dáa ẹ jẹ́ ká sọ fún pé nǹkan tó ṣe ò dáa lé mi. Ah, ah àwọn bàbá ẹ̀ méjì lèmi ti lò gbò ẹ wá sọ fún mi pé mi ò ní máa represent palace ta ló fẹ́ fi sí òkè ìyá ẹ̀. ẹ <laughs> eh, síbẹ̀síbẹ̀ no problem ẹ jẹ́ àtẹ̀kẹ̀ yìí sí. mo yìí lè tẹ̀kẹ̀ kọ́kọ́ sí. orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. ẹ yẹ ká bẹ torí ẹ ò bá wúlò ká bẹ ó máa dá wàhálà lẹ ẹgbẹ́ mi sọ̀tọ̀ yẹ ẹgbẹ́ mi sọ̀tọ̀ tún. ó ń gbómi lẹ́nu. mi gbóyin lẹ́nu àgbà ó yẹ ẹgbẹ́ bá sọ̀tọ̀ rẹ̀ bá sọ̀tọ̀ ẹ bá sọ ẹ bá wọ ní tẹ̀mí bí mo ṣe wá mi ò wá sáfin mọ́ ah. mi ì wá mọ́ rárá. yẹ́sì. kàmíṣà máa kọ́kọ́ gbé yẹ kí ló bẹ fi mi ṣe. ó gbé yẹ wà máa láwà lórí ẹni wà máa tọrẹ. ASHIPA àṣìpá. ẹ bí mi lẹ gàdé ASHIPA. ṣùgbọ́n àbáyọ olóyè ni àṣìpá àgbàlagbà oyè ni. ọ̀tún ẹ jẹ́ ká dalẹ̀ ká tó pin ẹ̀yin náà ẹ fọ́ kù ti bí lẹ́yìn ọba ọ̀tún ló kù. ẹ dàgbọ́ sẹ́yìn bá kábíyèsí sọ̀rọ̀ tí. ẹ bá wọn sọ tọrọ. ṣé mo ní mi ò ní bá sọ̀rọ̀ ni. ṣé ẹ rí ibi dé ẹ jẹ́ kí gbogbo wọ́ọ̀jà ń jà lẹ́ẹ̀kan torí tó ṣẹlẹ̀ sáṣẹ́pá ó sì lè ṣẹlẹ̀ sáwa náà ẹ mọ̀ jẹ́ kí gbogbo wa sáàfin mọ́ kábíyèsí àmọ̀ lọ́rùn wọn á lè dẹ́tọ̀ àṣepa padà fún gbogbo nǹkan á lè máa lọ bí ṣe kú lọ. wọ́n tiẹ̀ lè ṣàtúnṣe ní kíákíá wọ́n ṣàtúnṣe tó yẹ kán ṣe. ó sì yàrá mi. ọba ṣé ìlú ò ní túmọ̀ mi lórí báyìí. ẹlẹ́dàá àwọn bàbá yín ò ní jẹ́ mm. kábíyèsí kí ló ṣẹlẹ̀. Mm. olóyè ọ̀tún mà ló bù mí gbọ́ pé àwọn olóyè tó kù ti ṣèpàdé ọ̀la òun wá sáàfin mọ́. ní ti ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ àwọn olóyè kábíyèsí kò tó nǹkan tá à ń yọ àdábẹ́ tó bá yá wọ́n á sọ bóyá ẹ̀yin lẹ́jọba lé wọn lórí àbáwọn ló lé yín lórí. ìyọba àwọn olóyè yìí ti wà kó tó di pé mo jọba. Adémídé ọba ni ẹ ṣe ṣé ọba. Ah! ọba ni bẹ́ẹ̀ ni màdàsí ṣe ọba. gbọ́dọ̀ ò pa mí. kábíyèsí ah! o ọjọ́ kú rẹ̀ ayẹ ẹni ẹlẹ́ni nírẹ̀rù sán ni modo DJ Ngokaru guru guru oliomba èsì ti dùn mọ́ yín àbí lénìí yìí o àgbé mọ́tò mo fẹ́ fi ọlá kẹ́ sọ fún dábà kó gbé mọ́tò tẹ̀lé mi. a ò lè bá marabu sí ilẹ̀ ilẹ̀ ọlọ́run ló mèèyàn èèyàn wọn èèyàn wọn o agbára àtàṣẹ bàbá mi ló ní agbára àtàṣẹ kábíyèsí o. ọba ń kí ẹ o á dáa fún ẹ wàá rí bá ti ṣe o wàá rọ́nà gbégbá o lórí o àwọn tó mọ yìí ọmọ ọkàn ò lè kẹrù pẹ̀yẹ́ lẹ ọmọràn kan ò lè karùn orí láéláé bàbá mi ló mọ̀ ọ́ ohun tá a bò lọ́jọ́ kan á tún gbàgbà. orí búkúlẹ̀ ẹ̀ṣẹ́ lulu yìí ọlọ́run máa ń gbọ́ a máa dọ̀bálẹ̀ kí kábíyèsí a máa dọ̀bálẹ̀ kí ọba wèrè lẹ́ ṣe omi ọba yìí kí ni kí máa dọ̀bálẹ̀ fún ẹ eh, ìdọ̀ àbí mo ti dọ̀bálẹ̀ ni orí búkúlẹ̀ tẹ̀ bá mọ̀ orí búkúlẹ̀ ń ṣe wèrè lẹ́ ń ṣe oṣù lẹ́ ń ṣe àkàtì àlẹ́ ń ṣe kí ló ṣe é kí nìkan náà àǹtí mi ṣé ìbọn kò tí bọ̀bọ̀ yẹn sọ yìí ṣe bí lóye nìyí kí ìlú sọ fọkọ yín kí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ kí wọ́n kó ṣòní ìjọba bẹ́ẹ̀ náà ni mò ń lọ níbi ọjà ń bẹ̀ yẹn tí wọ́n sọ fún ará ọjà yìí pé kó kúnlẹ̀ dìgbà táwọn bá ra ọjà tán táwọn bá lọ tán ni kó tó dìde àsìsá mi ó wrong now ó wrong kí ló ṣẹlẹ̀. Tèmítọ́pẹ́ àsìsá mi. súnmọ́ mi Tèmítọ́pẹ́ súnmọ́ mi wo bó ṣe fine. ẹ ṣe jàre ṣé o rò pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn àwọn olóyè yẹn ni wọ́n dùn wọn ni inú wọn ò dùn sí i bó kí la fẹ́ ṣe tèmi tó pé ó fine sórí tí ìyá ọba bá ká ọ̀rọ̀ yìí mú ẹ lẹ́nu tàbí ọba gan fúnra rẹ̀ ògiri létí o kò mọ ẹnu ẹ báyìí kó ṣe báyìí hmm. wo ẹ̀wọ̀n ló máa kú sí ẹ̀wọ̀n wàá gbóṣe gbogbo bíútì ẹ yìí ó máa pòórá láàrin two seconds má panu ẹ mọ́ wo fẹ́fẹ́fẹ́ fẹ́m nìṣó kó jẹ́ àlọ́. àti ìbòmù tó rò ní ká má sọ òun ẹ̀ ní gbọ́ kábíyèsí ilẹ̀ tá à ń sọ yìí kò ń ṣẹlẹ̀ wa àwa kọ́ la ní kábíyèsí yìí. ìyálóde òdodo ọ̀rọ̀ lẹ́sọ̀ àwọn aráàlú òkè odò ni wọ́n nílẹ̀ yìí lábẹ́ àṣẹ kábíyèsí olókè odò ọ̀fọ̀ òkè odò la àwọn náà nílẹ̀. ó <laughs> sì kábíyèsí ló wà. ta ni paramount ruler. ẹ̀yin ni èyí tó túmọ̀ sí pé èmi ni ọba àwọn ọba. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí. Mm-hmm. ọ̀tún kábíyèsí o. màá wá fẹ́ kó o mú kọ̀ǹtráktọ̀ lọ sórí ilẹ̀ yẹn kí o sọ èyí tó fẹ́ gbà. àṣẹgun kábíyèsí kábíyèsí ẹ jẹ́ ká ṣe sùúrù ká má jẹ́ kí ní di wàhálà yorùbá náà ló pé wọn ní kì í jẹ oko kì í jẹ ti bàbá tọmọ kó má làálàá. tó mm-hmm. èmi ló mọ àwọn yẹn ní bàbá èmi ló mọ àwọn yẹn ní bàbá ilà tí wàá wà bẹ́ẹ̀ báyìí àbí. Oh, really? Ashipa. Ashipa. Kabisi. You are under six months suspension. Ah! Ah! ah. Oh, e, e, èwo ni òun ló tún fẹ́ lọ? Ah, ah. Èwo ni ló fẹ́ tẹ̀lé? Mi ò lọ, mi ò ní bírè. Kábíyèsí aláyélúwà, ẹ jẹ́ ń rí ṣe bàbá mi. ọkọ yé mi o. mo náà bá kí tó ṣe bí òwe sí. àbí òwe náà ló ń pa. kábíyèsí gbogbo nǹkan tó ń bá wọn lóye sọ pátápátá ni mò ń gbọ́ wọn ò lè gbọ́rọ̀ sí ẹ lẹ́nu bó ṣe ń yí wọn sọ́tún náà ń yí ẹ sósì wò àfi tó bá decide what tó fẹ́ ṣe fúnra rẹ̀. ìyọba. Hey, kí lè wá rò pé kí n ṣe báyìí. àfi tó bá decide lọ́kàn ara ẹ̀ nǹkan tó máa ṣe ń sìn má padà sọ́dọ̀ wọn mọ́ wọnú ilé lọ. Ah, ah. àgbàlagbà ni wọ́n wà lórí ìjókòó. ẹ wọnú ilé lọ èmi á lọ síbẹ̀ màá lọ sọ fún wọn pé o ti sùn. ẹ ṣeun kábíyèsí o. ìyá bá ìyá bá ẹbẹ̀rẹ̀ kábíyèsí ńkọ́. Ah, kábíyèsí ti lọ sùn. Ah! kábíyèsí ṣẹ̀ṣẹ̀ suspend àṣìpa fún six months ni. ẹ eh, wọ́n suspend àṣìpa náà ní ìgbà mélòó lóṣù mẹ́fà máa fi pé. Ah! bí mo ṣe ń sọ fún yín ọjọ́ tẹ bá tún repeat nǹkan tẹ ṣe lé ní ilẹ̀ á ga jù yín lọ. ẹ kó ṣùgbọ́n ewé ni wẹ́rẹ́ ṣùfẹ́ fàyọ̀ ya mọ́ mi lára ni okóríṣì dànù àwọn onírànú gidi. àkọsílẹ̀ ẹ̀dá ti dọ̀rọ̀ agbára àtàṣẹ. wọ́n kàn lè fọwọ́ kó sẹ́yìn wọ́n ò lè pa kádàrádà wọ́n lè fọwọ́ kó sẹ́yìn. ẹ̀yin méjèèjì ṣé ojú yín fọ́ ẹ̀ ríran rí mi ẹ̀ rí pé ìyá ọba ń kọjá ìyá ọba má bàa ọ̀rọ̀ tá à ń sọ lórí escape máa ń jìnnà. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ò jẹ́ kó ríran rí mi mò ń rún ẹ̀yin méjèèjì sí gbogbo òlu ọjọ́ tẹ bá tún dọ́rùn wọn tẹ ṣe wò á ẹ̀wọ̀n lẹ máa kú sí. ẹ bẹ̀rẹ̀ ayé. ẹ má bẹ̀rẹ̀ o. àwọn oníradàrà kí ló ṣe yẹ. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha. ẹ jọ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan wáyé tí ìyàwó bá ń ṣe báyìí ẹ park mọ́tò sílẹ̀ ẹ ní kí mọ́tò máa tẹ̀lé lẹ́yìn ẹ ń fẹ́fẹ́ rẹ lọ just because of wàhálà tẹ̀ ń wá jọ ṣé ọ̀sẹ̀ máa ń bẹ̀yàn yìí pé kéèyàn kéèyàn kéèyàn kó kéèyàn ni títí wàá wọn bá dáa tó bá jẹ́ pé èèyàn gidi ni wọ́n nílùú tó yẹ káwọ aráàlú kárí ìyá ọba kábàlì kí títí wàá wọn bá dáa síkùn táwa ló yẹ káwọ́ kó kí wọn nígbà ẹni tí òun mara rẹ lórí nínú tiẹ̀. agbára agbára òun ní gbélé ẹ̀dá lọ́wọ́. Ah. ẹ kọ́ra ajé mo fẹ́ ra bread. kò sí bread. kò sí bread ah. ṣebí búrẹ́dì ló wà nílẹ̀ yìí. a ní kò sí búrẹ́dì. Ah. ṣé mi àti yín ní jáàtì tẹ́lẹ̀ ni kí ni mo ṣe fún yín. ẹ ṣe ẹ̀bùn ẹ ṣe àwọn ará ìlú ẹ fara ni àwọn ará ìlú. ó fara ni yín kí ni ti tèmi láti máa fara ni yín kí lẹ̀ṣẹ̀ mi nítorí pọkọ yín jẹ́ olóyè lẹ ṣe ń fara ní àwọn ará ìlú. Ah, ọlọ́run á máa dáríjì yín ẹ máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀kẹ́ tó máa sọ̀rọ̀ ṣé nítorí pọkọ mi jẹ́ olóyè sí ló ṣe jẹ́ pàǹfààrà ní aráàlú ṣé ẹ̀yin gan mọ̀ nǹkan táwa gan pass through ni ẹ mọ̀ nǹkan tá à ń go through ẹ ẹ wo àwa gan àlè sọ síta bára ṣe ni wá ni ara ni wà ń fi mọ́ra ni àwọn kan wa gan rọ́jú ni àwa gan à ń gbàdúrà pé kọ́lọ́run bá wa rọ kábíyèsí lóyè kọ́lọ́run bá wa gbàjọba lọ́wọ́ ẹ̀ ṣó ti yé yín bó ṣe jẹ́ nìyẹn o àmọ́wọ́ àmọ́sẹ̀ wọn kọ́ wágùn ọmọwọ́ wọn mẹ́sẹ̀ o ẹ wò ó yẹ ta búrẹ́dì fún mi ní two hundred. àní kò sí búrẹ́dì. kò sí búrẹ́dì pẹ̀lú gbogbo àlàyé tí mo ṣe fún yín yìí. Hmm. wọlọ́n ẹ ò dé ṣàánú wa ẹ àrífín yìí ti ń pọ̀ jù ìnira yìí ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ tá a mọ́wọ́ tá a mẹ́sẹ̀ ẹ torí pọ́kọ mi jó lóye ṣé kò ti pọ̀ jù báyìí wọlọ́n ṣàánú mi má sún mi ẹ ta o láyé ti pọ̀ ju o. ọba. ṣé kò sí. àwọn ó ṣe o ó ṣe o kó lágùn ìdí eré ẹ ti sọnù. ká má rè kábíyèsí ṣé kò kí ń ṣe ìpàdé tẹ lọ ṣe lọ́jà náà dánú bí yín báyìí. Hmm. ìpàdé hmm. Hmm. mo máa múra tán pé kí n wá máa gba ọjà lọ làwọn ẹ̀ṣọ́ tí mo ti rán ṣáájú ló bá pè mí pé ẹyẹ báyìí àwọn ọ̀rẹ́ rẹ̀. ẹyẹ <laughs> ṣé wọ́n ya wèrè ni àbáyé wọn fẹ́ bàjẹ́ ni ọba ń pàṣẹ wọ́n yí ọ̀rọ̀ ọba padà ó yé mi o iṣẹ́ ọwọ́ ìyálọ́jà ni. ìyálọ́jà. bẹ́ẹ̀ ni kábíyèsí ìyálọ́jà ni kábíyèsí ó ti wá dáa báyìí o àjọ máa lọ síbẹ̀ ni nǹkan tí ìyálọ́jà wá rí nínú ọbẹ̀ tó fi wá ru ọwọ́ á ṣàlàyé. ìyẹn ò tó fẹ́. ẹ mí nìkan tẹ́ ẹ sọ fún mi. ọ̀tẹ̀ gidi ni o ọ̀tẹ̀ gidi ni òsì àṣìpa àti ìyálóde wọn ní tí kábíyèsí ò bá dá agbára yẹn padà fún aṣípa yẹn tó gbà lọ aṣípa wọn làwọn ò ní dé palace mọ́ wọn fẹ́ẹ́ bú mi pa wọn ní mò ń gbẹ̀yìn bẹbọ jẹ mò ń gbàbọ dè mi ò lè bá kábíyèsí sọ̀rọ̀ wọn bú mi gan ni o ṣùgbọ́n jẹ́ pé mi ò fi gan yín ṣe rí rí ẹ̀mọ́ ṣe kò kí la fẹ́ ṣe. àmọ́ kò pọ́síbù báwo náà ṣe máa gba agbára lọ́wọ́ mi kọ́ gbé fáṣípa kó ṣeé ṣe. wọn láṣípa ló ní kó tó gbé fún yín. ẹ ìyá ọba ni mí. bàbá bẹ́ẹ̀ ni bàbá olóyè ẹ̀yin má bínú ẹ fi yá mi ẹ fi wọ́n lẹ̀. kí n fi wọ́n lẹ̀. ẹ fi wọ́n lẹ̀ fún mi. ẹ jẹ́ kí mi lọ bá kábíyèsí sọ̀rọ̀. ẹ fi yẹn lẹ̀ ṣe rí gbogbo nǹkan tó kù ẹ fi dá mi ẹ má wọrí ẹ máa lọ ní tiyín ẹ máa lọ. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣe sá. wọ́n bú mi tó jẹ́ pé wọ́n bú mi tó ẹlẹ́nu mi ò kà kábíyèsí. ẹ má bínú. sọ̀rọ̀ àdúrú wàhálà wo lè lé báyìí. ẹ ẹ kété ẹ jẹ́ ká jọ sọ́ka sọ́ǹtù bí nù bí. ẹ bọ́lẹ̀. ẹ aláàbọ̀lẹ̀. ẹ mú. ẹ fẹ́ rí i bọ̀dá mi. ó tiẹ̀ tó jẹ́ oníbọn tẹ̀tẹ̀ ẹ̀gbẹ́ dání. ẹ wo bí tuntun bá tiẹ̀ máa pààlà àbí kí ni kò ta ṣe kòkò tẹ ibẹ̀ sí nídà ẹ tiẹ̀ kojú bọ̀ ẹ sílẹ̀ kábíyèsí wa kábíyèsí wa. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin sọ pé wàsáàfin mọ́. ah mo sọ mo sọ o àwọn olóyè ni o mo dẹ̀ sọ fún mi ní kẹ́mọ́tì ká sọ bẹ́ẹ̀ mo ní mi ò sínú àwọn ọkọ tẹ́ ì ṣe mi ò ṣọ̀tẹ̀ ọba. ìyá mi bí ṣé kìí ṣe pé ẹ fẹ́ sórí ibú. ẹgbẹ́ ní lọ́wọ́ jẹ ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ ní lọ́wọ́ jẹ. àsìkò àti kábàámọ̀ kọ́ lélẹ̀ ẹ̀yin ẹgbà rẹ kẹrun ah, ah, ẹ kì í ah, kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ etí ìbúdó etí ẹ ní sùúrù ṣàgbọkùtà jọ. ẹ wọ. ìjọba sátẹmí náà kábíyèsí. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fẹ́ mi. ẹ gbàlẹ kẹrun. bọlá kan mo dànù ẹ bọ. odindi inú kò sí. kò ní bá mi oyè inú kò sí wọn jẹ ńlẹ wa gbàlẹ kẹ lọrùn. ẹ o ẹyin ẹ bá mi láàfin. kábíyèsí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí ọlọ́wà. Ah. Ah. Ah. parí eh, o jẹ́ kó lẹ́yìn mọ́tò ẹ bọ́ ìbàrọ̀ oyè jẹ́ ó padà sí lẹ́yìn o o jẹ́ kó lẹ́yìn mọ́tò. wúrò hm. kábíyèsí ẹ má ti gbalẹ̀ kẹ́ kò bá sí ìkọ̀kọ̀ mọ́ lọ́wọ́ wa. kò sóòrò àwọn obìnrin wọn ò lọ́pọlọ ọ̀rọ̀ tá a dé jọ sọ tá a jọ pa ó ti fẹ́ máa kó ṣe pé olórí ibú kan náà ló máa sọ olórí ibú kan náà ló máa sọ ẹ ẹ ẹ à ó mà ṣe o ṣé ẹ dẹ̀ lọ lé ṣé ẹ lọ lé yín àbẹ́ ẹ lọ lé yín mọ́. Abara, agbára. orin tó máa jáde gbéra mélòó lélẹ̀ ọrùn tó wẹ̀jì gbalẹ̀ abara, inú agogo dẹ̀ lé wa. ṣé ẹ̀yin olóye ibi lẹ̀ ṣì wá ẹ̀ tí lọ lé ni. mo rò pé ẹ ti lọ ni kí ló dé. mo kúrò nínú ilé mi pẹ̀lú lẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn mo ní mò ń lọ sáàfin mo wá dé ààfin tán wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn jọ òní kí n máa lọlé tí n bá wá délé tó bá wá lólóyè ẹ̀ káàbọ̀ ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn dà mo ní kí n sọ pé ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn wà. ẹ sọ fún ọ pé ọba ló gbà ẹ máa fara balẹ̀ ó dà. lukosi hmm? Hmm. ẹ lọ sí yàrá yàrá ibi tó fi yàrá kan mi. níbo tẹ̀ta kú sí i ah, ọbẹ̀ tí kọ́kọ́ lọ́wọ́ àti sọ̀bẹ̀ nu kí ni ká ṣe ká para wa bí. ẹ wo ọjọ́ èso tọrọ fún yín ṣe rí rárá ọmọ kékeré tá a fi jọba yẹn <laughs> kò láṣẹ lẹ́nu ajá yẹn gangan gangan là ń bẹ̀rù àgbá yẹn gangan gangan là wà ń bọ̀wọ̀ fún ẹ sì tọrọ fún yín ó sì ń padà bọ̀ wá bẹ̀ wá ó bọ̀ wá bẹ̀ wá ṣó lè tó ní ọpọlọ ló fẹ́ fi tó kò sí hmm. ìyálóde ṣípa ó kò ń dùn mí pé allowance tá à ń gbà láàfin ta fẹ́ máa fún wa kó tó wá di pé máa pẹ́ jù èmi fẹ́ mú mọ̀ràn kan wá kí ìyálóde bá wa lọ sọ́dọ̀ ìyá ọba ẹ̀ tó rọrùn obìnrin àtobìnrin ó máa ń yíra wọn dáadáa kẹ́ ẹ bá ìyá ọba sọ̀rọ̀ ó lè ṣeé ṣe kó gbọ́ sí i lẹ́nu kó ń bá wa bẹ́ẹ̀. ìyá ọba ìyá ọba dáadáa ẹ ní kémi lọ bá ìyá ọba tó jẹ́ pé ìkan ògbé kan lòun àtọmọ ọmọ ẹ̀ ẹ̀yin ọmọ báyìí ló máa kúkú kúkú nǹkan ló ń kọ́ ní nǹkan burúkú tọ́mọ yẹn ń ṣe jáde ẹ wá ní kébì fẹ́ra mi bọ́lẹ̀ níwájú ẹ̀ èmi ò lè lọ o ní tèmi tèmi ẹ yọ̀ǹda mi. bó hmm. bá rí báyìí hmm. èmi mọ̀ pé mi lú kò sí oyè ìdílé bàbá mi ni mò ń jẹ ni ò sì tanná wóyè oyè mi mo sì jẹ o. bẹ́ẹ̀ ni níwájú tàyà lóde. mo sì jẹ lukosi. lukosi. tí ò sin tó fẹ́ torí ẹ̀ ṣẹlẹ̀. lukosi. ẹ́ ẹ má bínú kí ni mo ti ẹ̀ ń pè yín bàbá àbẹ̀bí tó bọ̀ nǹkan ti rọ̀ yín lóye ẹ kí lẹ̀ ń sọ sí kò dùn ṣó èyí tí wọ́n ti balẹ̀ kẹ́ lọ́wọ́ yín lẹ̀ ń sọ wípé ẹ̀yin olóye kan olóye bó ṣe ń lé yín àbí ń bo. a ní mi ò ní forí ipò bàbá tèmi lé mi kọ́lùkù joyè lé ẹ̀ ni kókó sí wọn ti gbẹlẹ lọ́wọ́ yín náà kò sí tẹfẹ ṣe sí ẹ wá nǹkan mi sọ ẹ wò ó mo ní. ọtún ṣé wà lẹ́wù yẹn ẹ wọ mo tiẹ̀ lọ fún yín ṣé wà lọ́wù yẹn yẹs ah, ọjà rẹ̀ burúkú ni ẹ. àṣìkò níkiri tó bá kọjá yẹn mo lè gbogbo ìgbàdùn fún ẹ ìbọ lọ́wọ́ lọ́kọ̀ọ̀kan sí títọ́ àwa àjòkò wa olóye àjòkò àdẹ̀sọ̀rọ̀ wàá wà ní wọlé lọ́pọ̀ lọ́jọ́ ìwọ ló la gbàdúrà rẹ o lè gbé ọ̀rọ̀ yẹn o lè lọ sọ fún kábíyèsí sódà tí mo sọ báwo ni lọ sọ kí lọ sọ. ẹ wo ẹ oṣù ní tí ní pé ìgbà tó lórí kábíyèsí. ṣé ni Ah, ah. tí ò yẹ ká bá lọ́wọ́ ọmọdé tí ò yẹ ká bá lọ́wọ́ ẹ̀yìn àgbàlagbà nígbà tá a jọ sọ̀rọ̀ bí ìlú ṣe máa rójú tó máa ráyè tá a dẹ̀ gbé gbèsè tí ò yẹ kẹ́yìn lọ sọ fún kábíyèsí ẹ ṣe dákẹ́ ẹnu yín nígbà tẹ́ wá lọ sọ fún kábíyèsí kábíyèsí ti rọ̀ wá lóyè ó ti gbalẹ̀ kí ọ̀run ó ti gba tọwọ́ ó ti ní ká sáyìn páàkì ìṣolóyè láàfin ó ti tán ṣe bóyá ilé jẹ́wọ́ ti lé bàbá tí ọ̀tún. oúnjẹ tèmi náà kó jẹ ti gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn. ẹ ẹ mọ ọlọ́kùnrin. ẹ sọ fún ẹ sórí gbogbo ìlú máa gbọ́ kọ́tà sí kìlì fún ọmọ. ẹ ẹ jẹ́ kó ló dálẹ̀ ìwọ ló pe wa wo nǹkan tó tún sọ àtúkúrọ̀ mọ́ ẹ gbogbo ìlú ló máa gbọ́ kó dálẹ̀ ní ẹ. wo gbogbo ìlú ló máa mọ̀ pé wà á ti kábíyèsí ilẹ̀ jọ ń dàlú ní wo kí là ń tó ṣe làwọn àjọ jẹ́ kábíyèsí wọ́n lè fọwọ́ àgùntẹ́ wọn ò lè pa kádàrádà mo tẹ́po ṣùgbọ́n àbàkùrọ̀ òye ní kábíyèsí wa kábíyèsí o láṣìírí o yá ah! ah! kábíyá. bàbá yàtọ̀ sí ọba tí ń bẹ lórí ìtẹ́hùn ọmọ ọba kan wà ọmọ ọba kan wà ṣùgbọ́n ipò àárẹ̀ tó wà kì í ṣe kò téèyàn lè fi rú ẹ̀ sórí ọba. ọ̀dà àmọ́ ń bọ̀. dé sígbó ayé ó kú sígbó ayé níbo lèyí ti wá rí níbo lòkú náà ti ń bọ̀ tá ń jù ú ọwọ́ ọ̀tá ló ti wọ́n. àkọsí òòlù níbo ló ti kó ta ló wà lẹ́yìn ẹ̀ ta ló ń kúyan fún ẹ tó ní kọfí òṣòwò mi ò ń ṣẹgbẹ́ mi ò ń ṣẹgbẹ́ ní tó ṣe fún ẹ. agbára àtàṣẹ wọ́n kàn lè fọwọ́ àgò sẹ́yìn wọ́n ò lè pa kádàrádà. ìwọ́rọ̀ ti tẹ́lẹ̀ àkọlẹ̀ kò lẹ́yìn o. wọ́n ò lè pa kádàrádà. Ah! irú àpẹẹrẹ burúkú wo lèyí. agbára adéoyè ọ gbọ́dọ̀ kú ikú kankan ò ní ọpa bẹ́ẹ̀ ni ikú kankan ò ní ọpa ikú ẹpẹ mọ lójú ọwọ́ ikú ẹpẹ mẹsẹ lójú ẹsẹ̀. bàbá mi ló ń gbó ibi màdé màdé mm, o ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha má ṣe lóògùn má má rí. nǹkan tó burú gbà ni o ṣùgbọ́n ìlú ò ní tóbi kágbára orù ọmọ ká ẹ gbọ́ mo ti ríyan tán mo ti ríyan tán ìfọn irin ni wọ́n ìwú ẹ̀fọn lèmi ìwú ẹ̀fọn ni ó lùfọn irin já wọn ó bá tiwọn jẹ́ lójijì òkú ọ bà wọ́n láì mọ bí ó ti wá ẹ̀fìn ti sẹ́gbẹ́ kan. tábàrò tówó kò sówó tẹ́lẹ̀ ní láàrin ìlú ní tó lè wò sàn. ṣùgbọ́n agbára ọkàn. ká jẹun tán ká fọ́ sọnù kí la fi ṣèmí ẹ rí bí èèyàn lè ṣe ẹ fọkàn ara balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ fọkàn balẹ̀ ẹ ibikíbi tọmọ náà bá wà sẹ́mu lè rí i. mo wá ní o ẹ lè rí. mo fẹ́ rí i mo fẹ́ rí i mi má sì parí iṣẹ́ mi lórí rẹ̀ tán má parí iṣẹ́ mi lórí rẹ̀ tán tìlù túbà.

ṣe rí bó ṣe jẹ́ pé èmi ni mò ń ṣe olóyè ọ̀tún tí mò ń ṣe yàlódé tí mò ń ṣe òsì tí mo tún ṣe àṣepa ọrùn wọ̀ mi kábíyèsí ń bà ní ká wá bá ṣe máa kó àwọn olóyè yẹn kó pé mi ò ní àwọn tá a rọ̀ lóyè ní ká dá padà síbẹ̀ o èmi tiẹ̀ fẹ́ ká disgrace wọn kó jẹ́ pé nínú ilé wọn gangan láti máa lọ ọmọ mọ òye kó wá jáwọ́ tó kéré sí wọn ní sẹ́ẹ̀tì kábíyèsí gan-an àwa bọ́ sí pé ẹgbẹ́ ẹ̀yẹ olẹyẹ ń wọtọ àbọmírí ó kábíyèsí. ìyọba kábíyèsí. ẹ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí ọ̀tún sọ yìí. Hmm, ọ̀rọ̀ tó lóye sọ dà mo fàṣẹ sí. Ah, ẹ ṣe ìgbà aláwọ àgbékèsè rẹ. ọ̀tún kábíyèsí o. kò lè dá fún bàbá rẹ. kábíyèsí o. ọ̀tún mo máa ń sọ fún ẹ pé tí bá ti ń sọ̀rọ̀ kó o máa wà lórí ìkúnlẹ̀. àlàyé olùkọ́ kábíyèsí o yọrí sí o. tó o bá tún pinnu lé èmi náà máa yẹ̀yẹ́ ẹ káàkiri ni o. kàbíyèsí mo ń pọ́n yín lè mo ń pọ́n yín lé kábíyèsí aláṣẹ kejì òrìṣà mo ń pọ́n yín lè kábíyèsí o your majesty kábíyèsí o. mo fún ẹ láṣẹ kó lọ ṣe àwọn ọkọ tó fẹ́ ṣe. kábíyèsí o. Ah. kí ni àṣẹ ń bí. kí lè bọ́ bá àṣẹ yìí padà kí lè kí lè àṣẹ bí kí lè wá kiri ẹ̀rọ yẹ̀wù yẹn àbí ó yẹ wúyẹ tẹ̀lé tó yẹ wọ́n mẹ́tọ́ ọba tẹ̀lé ẹ wọ́n bí yóò sẹ́mi white sẹ́mi white wọ́n bí yóò kẹ́tọ́ ẹ̀ tẹ̀lé o ìjà ṣe ìjà ṣe ẹ̀ fi jù bẹ́ẹ̀ lọ. àwa wá bẹ̀bẹ̀ ni. àwa bẹ̀bẹ̀ wa o. Mr. Mm-hmm. White kúrò nínú àpè mi wo. ó má dẹ̀kun bọ́ gbà dómi lẹ́ẹ̀mẹ́ta o o máa kú síbi tó wà ẹni àbíyọba. àdó rẹ kọ gbalẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ìhun ara rẹ lọ́dún ta ni. wàhálà is a lie. wọ́n ò lọ mọ bèbí. ìwọ ni ìwọ ni náà ti ń jó gbogbo ìlú ìlàbí aṣọ. ìwọ lè wùrà tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tí ò jiná dénú. ìwọ lè tì tó bá wọn. ìwọ ni wà burúkú tó ń gbé ní ìlú. ẹni tí dàlú ìlà àmúre ìwẹ̀ mu àríkísẹ́kì tí wàá di ìwà yìí ó ti jìrera rẹ̀ lórí ẹ ti wà nù kòtò báwọn. ìjọba. èmi ni èmi ni. ẹ̀yin olóyè òmìnira yìí wọ́ ọ́ ah. kábíyèsí ò lè sọ̀rọ̀ again. kábíyèsí ẹ pẹ̀lẹ́ o hmm. kábíyèsí afẹ́jẹ́ pàdé hmm. ṣé ká má ṣe pàdé mọ́ hmm. ṣé ká máa lọ òun nìkan ní ẹ sọ láti ẹ̀kan ohun tó ẹ̀dẹ̀ ń sọ wọ́n ń sọ pẹ̀lú gbùngbìn ni. olóyè ọ̀tún olóyè ọ̀tún gbogbo tẹ́ sọ kalẹ̀ pátápátá tó túmọ̀ o wípé a ò tún ní ṣèpàdé lẹ́nu àbí báwo ló ṣe máa sọ̀rọ̀ báyìí kò ṣàgbọ́kọ̀ tó sọ wọ́n ní kábíyèsí ò lè sọ̀rọ̀ kàn gbé ni hmm, hmm. àwọn náà dẹ̀ pé pàdé ta la fẹ́ bá ṣe pàdé báyìí. mo gbọ́ etí mi ò dẹ̀ di. Hmm, èmi olóyè èmi olóyè ọ̀rọ̀ kábíyèsí yóò ṣe mí sọ. ní burọ́tún ẹ̀ ọ̀rọ̀ kábíyèsí yóò yé mi náà fèèní kú fọlá dìde ó ti sú èmi o. Ah, ó gbọ́dọ̀ sùn wá. Ah, láàárín oṣù kan ní kábíyèsí ó máa sick bí ẹ̀ márùn-ún. bẹ́ẹ̀ ni ẹ wo ah. èmi mọ̀ pé lẹ́kẹ̀ẹ́ má jà lé má jà síta ibì kan ni ó jà sí gbẹ̀yìn. ìyẹn ti sọ̀dọ̀. ẹ̀yin ìlú kángun kángun kángun kángun síbì kan èmi ò ní kọ́ bá kú o mi ò sì ní kọ́ bá rùn ṣùgbọ́n kinní kan tí mo mọ̀ tó dá mi lójú ni pé kí ọmọ ọba adéwálé kó máa múra lẹ̀. kó máa múra lẹ̀. lórí ọ̀tún ẹ ní kọ́ bá ó kú. mi ò ní kó kú. ẹ ní kọ́ bá wàjà. mi ò ní kọ́ bá wàjà. ṣùgbọ́n kọ́ mọ ọba Adéwálé. kó bá múra rẹ̀. ẹ wò léyà. ilé òyà ilé òyà ilé òyà o ẹ já lọ sójú ayé. ojú ayé. ẹ ó yá. ojú ayé ìsàlá o. ó dùn mí kábíyèsí ó dùn mí o ó dùn mí gan. ọba máa gbádùn. ọba gbádùn. ọba gbádùn. a ti ń tẹsẹ̀ fún ọba gbádùn. ọba gbádùn. ọba gbádùn dá o dá padà ẹ ṣe ẹ ṣe ẹ ọlọ́run ẹ jẹ́ kẹ́yìn náà fi àìsàn gbà gbogbo yín ní fi ló ẹ̀gbà ara mi ti balẹ̀ dáadáa mo ti wà òkè dáadáa dáadáa ẹ ṣe gan é bàrà ẹ kí wọn ojú ẹ tutù. àbí o ọlá ọlọ́run ọlá yín nù mí. láìbí ẹni pé mi ò tí ì rojú ìrìṣà. <laughs> ẹ ṣe kábíyèsí. Ehm, olórí tí nǹkan bá ní bẹ̀rẹ̀ ọmọ ń lókun ṣùtì yẹ. sórí ah, èbù iṣu ọmọ èbù iṣu mm. tá a bá fi sí orí òrùlé yìí ọ̀nà méjì ló lè rí sí ó lè rí sínú ilé ó lè rí síta ìyẹn lèyàn fi máa ń pọnmi sílẹ̀ de òrùgbẹ mo fẹ́ ká tún ilé wa tó wà ní ọ̀hún yẹn ṣe mo fẹ́ ká ṣe dáadáa to the test kì í ṣe pé kò dá tẹ́lẹ̀ but if not uh, better than here kó sí ìkọ ọ̀run pẹ̀lú bíbá torí gbogbo nǹkan ló máa ń lásìkò tiẹ̀ so ohun tí mo ṣe pè é nìyẹn pé kájọ fi kún lókun kẹ̀dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe máa pe àwọn èèyàn tó máa lọ wá sílé yẹn. kábíyèsí kí ló ń ṣẹlẹ̀ ẹ ń dẹ́rù bà mí o. dẹ́rù bà ẹ báwo. ẹ̀rù ń bà mí o torí ẹ̀ ń sọ pé kinní kan máa lópin kinní kan kí ló fẹ́ lópin kábíyèsí. olórí wọ́n ṣì mí gbọ́ o kò síkú lójú mi rárá rárá mm-hmm. rárá bó bá dọ̀là á tún kọ̀là ni mm-hmm. ṣùgbọ́n ìwọ náà mọ̀ pé bó ti wulẹ̀ kí n pẹ́ láyé yìí tó tí àwọn tí wọ́n gbéṣẹ́ ò bá gbéṣẹ́ mi ò lè sí lórí ọba yìí náà èmi náà kì í dẹ̀ ṣe pé màá lè fúlọ títí ayérayé mo sọ fún ilé kan pé èèyàn máa ń pọn sílẹ̀ dé òru èmi máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ mi ò sí náà tó fẹ́ pín sí i so automatically ó yẹ kó àná ọmọ rántí ọ̀la pé ijó kan ọjọ́ kan bó ti wulẹ̀ kó pẹ́ tó àwa náà ó gbèsè ó dẹ̀ mọ̀ pé tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ déwálé ni ó bá tọ́ sí now ṣé ń gbà yẹn ni wọ́n ṣẹ̀ máa lè yín jáde nínú palace ni ìyẹn ni mo fẹ́ èèyàn kì í ní ọkọ́ nílẹ̀ kó fọwọ́ kó ìgbọ̀nsẹ̀ kò yẹ òun ni mo fẹ́ ká perfect kan tó bá yà ká má fọkàn sí pé ikú kankan ò sí lójú mi o. mi ò tiẹ̀ ní rúgbó ọlọ́run jẹ́ kí mi ṣokú ọ̀sán mi ò tiẹ̀ ah. lè kú mi ò lè kú ah, mi ò eh. lè kú mo sáfẹ́ ká ṣe yẹn mo fẹ́ ká ṣe yẹn. wàhálà yìí pọ̀ eh, mo dẹ̀ sọ fọkọ mi kó má jọba o ẹ́ eh, àbígbà wo ni kábíyèsí jọba ná tí kábíyèsí wá ń fẹ́ ní ikú tó ń fọ̀ ládìde. olórí ọ̀tọ̀ ni tí ẹ̀ ń ẹ wò ó ọ̀rọ̀ ọba jíjẹ kọ́ ní í ṣe kábíyèsí o ah. bọ́kọ yín jọba bí yóò jọba yóò kú láti eh! ọjọ́. mo dáhùn ikú. olórí ẹlẹ́mìí kúkúrú ni kábíyèsí. Ah! mo gbé o ọbọ ah! rẹ ṣàánú mi. ẹ wò kí n má fi ẹ̀kọ́ tanná fún yín gbogbo tó kù fún kábíyèsí lórí òkè ìgbẹ̀yìn gbogbo ọdún kan lọ. mo dáràn ah! abọ́ rẹ̀ jọ ah! ọ̀rọ̀ ikú eh! mo ti dáràn abọ́ rẹ̀ jọ ẹ ṣàánú mi ah! ikú lẹ̀ ń sọ ikọ̀ ń sọ̀rọ̀ kú ìgbẹ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ikú. olórí bàbá wa ni a ní nǹkan kan tá a ṣe tá a bá pe àwọn onílẹ̀ tí wọ́n bá dá wa lóhùn pàápàá gbogbo ń tá a lè ṣe fún kábíyèsí ojú ká fi ọdún mẹ́rin kún ó sì kú márùn. Ah! mo gbé o ààbò ah, rẹ. èyí tí mo wí náà pẹ̀lú ìkìlọ̀ ṣẹ́gbọ̀. àgbọ̀ yìí. Hmm gbogbo ìgbà tí nǹkan bá ti ń sọ kábíyèsí ẹ ò gbọ́dọ̀ pe dókítà o torí wọn ò gbọ́dọ̀ kún lábẹ́rẹ́ ìyẹn bá kún lábẹ́rẹ́ pẹ́rẹ́ ó sì é ṣe kó jẹ́ pé ọjọ́ mẹ́rin ní kábíyèsí ò fún mi. Ah! mo dára o ah! àbọ̀rọ̀ mo dára o. àbọ̀ bá a ṣe ń tún ọdún kábíyèsí síwájú pé ti máa gbọ́dún náà bí mo wá kọ́ ló máa ò kí ló máa ṣẹlẹ̀. kábíyèsí ọ wàjà ni. tí kábíyèsí bá wá kú kí ló máa ṣẹlẹ̀ sídìílé mi. olórí kò sí tí ó ṣẹlẹ̀ sídìílé yín nítorí ìdílé yín ò lè jọba mọ́ ìdílé ibòmíì ni wọn ti padà mú ọba ó wá ṣeéṣe o ẹni tí wọn bá mú lọ́ba nínú ilé mi kó sóyin lópó a jẹ́ pé ẹ sì wà láàfin nù àmọ́ tó bá ti kọ̀ ó lè ní ẹ̀fà fínlẹ̀ dandan ni kẹ́ ẹ dá lóhùn. ó túmọ̀ sí wípé agbára àti àṣẹ ó máa kúrò nídìílé mi. àti pẹ́ẹ́nù ó yẹ kẹ́ ẹ ti mọ yóò ti bọ́ sọ́wọ́ olórí mi ìtọ́jẹ́. abo rẹ hmm? mo fẹ́ kí ọmọ mi Adémídé kó wà lórí ìtẹ́ bàbá ẹ̀. àkílẹ̀ sọ <laughs> ọ̀nà jìn ọ̀nà kó tó le kàn ọ̀nà ó jìn torí àwọn ọmọ oyè pọ̀ àbí nígbà tí ìṣe pé ẹ pa gbogbo àwọn ọmọ oyè tó kù. Ah. ó wá máa tó bí ọdún mélòó. Ah, ah. olórí èyí tẹ́ ń béèrè yìí ṣòro sọ ó lè jọ igba ó sì lè lé Èdùmàrè òkè lọ́mọ iye ọdún tó ní kankan ó lò nínú orí oyè tí a bá yàn. abọ rẹ hmm? ọmọ mi Adémídé ni mo fẹ́ kó bọ́ sórí ipò tí bàbá ẹ̀ bá gbèsè. ha ṣé wàá pa gbogbo àwọn ọmọ oyè ni. bẹ́ẹ̀ ni mo dẹ̀ mọ̀ wípé ẹ lè ṣe. Ah. olórí. abọ rẹ̀. ǹjẹ́ ìwí ìwúwo púpọ̀. mo mọ. ó wúwo ó sì ah. iye ẹ̀mí mélòó la mọ̀ tí a lè gbà kó tó kan ọmọ yín. abọ rẹ̀ hm? Hm? gbogbo ọ̀nà tẹ́ bá fẹ́ gbà ni mo fẹ́ kẹ́ gbà. olórí. abọ́ rẹ̀. agbára ń bẹ láti ṣe tó bá jẹ́ ń tẹ́ ẹ fẹ́ nù mo ṣe tán àti ṣe fún yín ṣùgbọ́n yóò ná yín ní owó tó pọ̀ àti wàhálà díẹ̀. abọ́ hmm? ṣe bí owó. owó tó ní ìyá àbùkù kan màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú five million pẹ̀lú yín. Hmm? Hmm. five million. bẹ́ẹ̀ni wọ́n ti kú gbogbo oyè tí ó léwu kí n jẹ wọ́n ti kú olórí èmi mo wí bẹ́ẹ̀ èmi adálémọ fóògùn lọ́tọ̀ ikú lódò ọmọ akú lómi lómi ó kú sílé tán ó dàpọ̀ gbogbo sùn wọ́n ṣe bí ikú kú ló kú ikú ti pa gbogbo àwọn ọmọ oyè ẹ wo ọmọ langidi ni a lò fún wọn nítorí wípé àjẹsára ń bẹ lọ́wọ́ wọn náà ọmọ aládé ni wọ́n àjẹsára ń bẹ lára wọn a wà lu àwọn alangidi a fi rọ́pò ẹlẹ́dàá wọn ìkànkan ni ọmọ wọn yọ wọn ń lọ ní kànkan lò ẹ̀fọ́ kàn balẹ̀ gbogbo bá ti délé iṣẹ́ ti bẹ̀rẹ̀ nù àwọn ti kú wọ́n ti kú. àkọsílẹ̀ dá ti dúró àkọsílẹ̀ ni a ti dọ̀. Adéwálé ọmọ Àṣàbí o Adéwálé ọmọ Àṣàbí o Adéwálé ọmọ Àṣàbí o láti òní lọ ó ti dẹni àkọlẹ̀ mú wọ́n ti bára ayé ṣe mú. no no no mo sọ fún yín sá mo sọ pé kọ̀ǹtínà ẹ̀ máa láàdì next week ẹ má wọrí sá yes sir Yes, sir. You took my camera, yes, sir. Yes, sir. All right, sir. Bye, sir. Ẹ kú ṣe sọ. Báwo ni? Báyìí sọ, báwo ni? Bọ̀ wá ìjọ ṣe ń gbé fáìlì bọ̀ àbọ̀. Ejò kí ṣe fẹ́ sáyẹn. Ejò kí ṣe sáyẹn. Bẹ́ẹ̀ sọ. Táìmù ni Ejò rí kúrò ọ́fíìsì lánàá. Ejò tó kúrò ọ́fíìsì ní after five wọ́n tètè lọ ní sá. wọ́n tètè lọ tún repeat ẹ̀ why are you lying? Eh? I'm not lying sir. Ah, ah stop that Kill me. It's èso school office. yìí ní after five lano. eh? no sorry for yourself no no no no, no. mo ti mọ̀ yín lọ́fíìsì yìí mẹ́rin yín ní lọ́fíìsì ẹ̀ kí n fẹ́ o ó dẹni àkọlẹ̀gbò lẹ́ni o. mo sà. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kí ló ṣe yín. ẹ ò ẹ ò mr sheo ọ̀gá sọ̀rì mr sheo ẹ ò sọ̀rì sà ọ̀gá pẹ̀lẹ́ mr sheo ẹ ò ẹni ẹlẹ́ni nírẹ̀rù sàn ni. mọ́dọ̀ òdìjẹ́ ńwọ̀n kárúgúdúgúdú wọlé ọ̀mbà. adéyanjú ọmọ àwẹ̀wò ìwọ ló tún kàn lẹ́nu o nítorí pé ìwọ náà ti dẹni àkọlẹ̀ lẹ́nu o ibi táwọn ẹgbẹ́ wà àwọn náà wọ́n bá wọn. kò lè ní kò lè ní yé. ẹ máa lọ tí yín o ẹ má bọ̀ jẹ́ ẹ má bọ̀ jẹ́ ti mọ ọ̀rọ̀ ẹ má lọ. ọ̀rọ̀ ìta kí mo sọ fún ẹ náà olórí kúrú ni àwọn tó fẹ́ sílẹ̀ yìí wọ́n kú máa pàdé. inú agogo dé. adéyanjú. ọ̀sìnlẹ̀ ta sí o. ẹ gbà wá kọ́kàn lè fọwọ́ kó sẹ́yìn wọn ò lè pa kádàrádà wọn lè fọwọ́ kó sẹ́yìn wọn lè pa kádàrádà. Ibi màdé màdé Bàbá mi ló dẹ̀ ń bí agbára àtàṣẹ. Bàbá mi ló dẹ̀ ń bí agbára àtàṣẹ bàbá mi ló gbó ibi màdé màdó. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha. má ṣe lóògùn má máa rí ọjọ́ kan ní kú wa fojú kó wá dé kí láà máa jẹjọ́ ọjọ́ kan ní kú wá fojú kó adé lórí làbá jẹjọ́ kò ṣe bá dùn agbára ìlú lórí. Agbólórí ìṣílẹ̀ ìtọ́. Ní ọmọ àdàbí igbá o. Ayé máa burú o. Mọ́mí. Ìyọba. Ìjọ. Ìjọ ó ṣe mí jẹ́jẹ́ jọ. kò sí jẹ́jẹ́ mi ti bá wò. àṣé abọ́rẹ̀ ń bọ́ ní ọ̀rọ̀ yìí abọ́rẹ̀ ibikíbi tó bá wà kó yí ilé rẹ ta. mo ti kọ́ ayé. agbó ilé rẹ kó ta ọ́ ìkàmùdú ilé rẹ kó jà ọdẹ lẹ́yìn ẹsẹ̀ àfi ní kó máa bọ̀ wáyé. ọjọ́ ń kú rẹ̀ ayẹ ẹni ẹlẹ́ni nírẹ̀rù sàn ni mọ́dọ̀ òní rẹ̀. èké dàbí ojú bàbá ọ̀dàlẹ̀ dàbí ojú bàbá. ṣé ẹ rí káwọ èké lẹ́yìn àwọ ìka àwọ ọ̀dàlẹ̀. ṣé bí wọ́n ṣe kọ́ yín nu aṣọ funfun tẹ́ ẹ wọ̀ ṣé ó bá wà nù yín dọ́gba. ẹ ti kó sí i ẹ ti wà nù inú kòtò ńlá lẹ wà tí ò sẹ́ni kankan tí ó bọ́ nù yín. bẹ́ẹ̀ ni ẹ lè bọ́ bẹ́ẹ̀ so ohun yín lè ta yín débi ẹ wá kọ́. olórí. Okay kí ni tó rí gan-an rí tó fi ṣe gbogbo èyí. torí agbára àtàṣẹ ni mi fẹ́ kó kúrò nílé mi ni mi fẹ́ kó kúrò nídìílé wa ẹjọ. agbára àtàṣe ah, ó sì ṣèyí tán ó bọ́ mọ́ ọ lọ́wọ́ gbogbo èrò tí èrò ó domi sí ọ̀nkùn bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú rẹ̀ abàjẹ́ ìwọ́kọ̀ yìí sọ wá dá ni ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ wáyé o ẹni tí ó jọba tí ó wà lórí ìtẹ́ yìí ní ń bọ̀. mo dáná o mo dáná o mo dáná o elédùn àwọn ṣe. ẹ̀yin ìjòyè kára olè o kára olè bàbá. ẹ̀yin kọ́. ẹ̀ sí ń bẹ̀rẹ̀. àwọn kọ́ ẹ̀yin kọ́. ẹ̀yin ti wà lára pàǹtítà lọ kó dànù ẹ ti wà lára wọn ọwọ́ alẹ́lẹ̀ wáyé o orókè ẹ̀yin ìjòyè iṣẹ wa worowóró náà kù sí yín ẹ máa mi kábíyèsí rèé ẹ mú lọ́wọ́ pé bí ẹ jẹ́ òdọ́ba tuntun tọ́ba dórí irin tó bá o lè fi yín rọ ẹ gbọ́ bá wáyé ẹnìkankan ẹ gbọ́dọ̀ jápẹ́tẹ́ ẹsẹ̀ ara yín lẹ́nu ọ̀nà gbàgede yìí o ẹ gbọ́dọ̀ kúrò láàrin ìlú ìrara tẹ́ ẹ bá kọjá tí wọ́n kófìrí yẹn ìwòdì ẹ lọ́rẹ̀ ẹ kú ni ẹ jà wèrè dànù. bẹ́ẹ̀ ni o. ẹyin jòyè àkàrà ó lè o. ọ̀tún gbọ́ kọ́mọlóyè ẹ mú kárólé kúrò lẹ́nu yín. gbogbo yín ẹ̀yin tẹ́ ẹ ti dọ̀ dára o ẹ gbọ́dọ̀ kúrò láàrin ìlú yìí tí ẹ bá jágbẹ́sẹ̀ tẹ yín pẹ́ kúrò láàrin ìlú ẹ fẹ́ hàn ẹ ti ṣòfò dànù tí yín ọ̀tá ẹ gbọ́ mọ́ wọ́n bá bá sì dórí ìtẹ́tán ó ti rọ yín kù. ẹ̀yin olóyè káwọn olè o èmi náà tún. ẹ̀yin ni ẹ̀yin kọ́ ẹ̀ sínú wọn ẹ ti wà lára wọn pàǹtítà lọ rèé kó dànù ẹ̀yin ìlú àsìkò ti tó ẹ mú ọkùnrin lọ nú pèbí kó pèbí kó sì jáde lásìkò rẹ̀ kẹ́sì ṣe gbogbo tó fún ọba lè rè. gbogbo lógbó akínlábí ọmọ ológbó amúrẹ̀mọ ẹ̀ẹ́dùn lọ́pẹ̀lẹ̀ lọ́pẹ̀lẹ̀ lọ́dún abúlé kanẹ́fọ̀ọ́ inú àbíkú ayé ó ní sóhun oyè ìfaniye oyè ìlú àbíkú mọ̀rẹ́ lábíkú lọ́pọ̀ ọjọ́ kúdà tí ọ̀nà ọ̀gá pásọ̀dà gbàgbọ́ rí mọ̀dẹ̀mọ̀dẹ̀ aṣọ ayọ̀ kò ní tán lára rẹ ọba ìdúró ní tán lé rẹ. àjẹtọ́lì àjẹlà àjẹyè gbogbo rẹ ní sojú ajé ìrẹ̀lẹ̀ mọ̀ rí o kábíyèsí o kábíyèsí o ẹ̀yin ìlú náà mú kí yín ẹ kú oríire o ẹ kú oríire o kábíyèsí o ẹ ṣe gan-an mo kí gbogbo ẹ̀yin ìlú pàápàá jùlọ àti rọ́mú gángan mi kò ṣẹ̀yìn ìkànnà àwòpọ̀nlé. ẹ máa dúró pẹ́ lọ́wọ́ olódùmarè àti súnkẹ́ olùnàgún kò ṣẹ̀yìn olódùmarè. àwo kábíyèsí o. ẹ ṣe gan-an mo dúpẹ́ hmm. agbára àtàṣe kí ló ń jẹ́ agbára àtàṣe ta ló ní agbára àtàṣe. Ọlọ́run. Elédùmarè. Bíyèsí Olódùmarè. Ọlọ́run. Ẹ̀yin wá sọra yín di Elédùmarè. Ẹ̀sọ́ agbára àtàṣe di tiyín. Ṣé ẹ mọ iye èmi tẹ́ ti fi ṣòfò? Àtìdílé tẹ́ ti palẹ́kùn nítorí agbára àtàṣe. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ nínú. Elédùà nìkan ló lágbára àtàṣe. Mo fọ́nbù. I fumbled kí ni mo gbọ́dọ̀ sọ́nsìn. mo fọ́nbù from ọ̀tún tó ilẹ̀ lẹ̀ ara ah, mo fọ́nbù. Ah. <laughs> ẹ ní ojú tó ń tì rárá ẹ̀yin tó ẹ pẹ́ ti lọ tipẹ́tipẹ́ wọ́n ti fẹ́ lọ bí ìrọ́pọ̀ yín dànù ẹ̀yin kẹ̀ ìyẹn alátẹnujẹ játijàti. oníjẹkújẹ àgbáyà. you are a shameless human being. ṣé ó yẹ kọ́rọ̀ kọ́kọ́ tún jáde lẹ́nu ẹ. ẹ wò ó. ẹ̀yọ́ lóye. kábíyèsí o ẹ lọ sí agboolé àwọn ọ̀tún kẹ lọ wo ọmọ oyè tó bá kéré sí kẹfì hmm. replace ẹ. Ah! ó gangan nìyẹn. ìyẹn dáa a ṣe fẹ́ kó rí gangan ló ṣe rí yẹn. àṣẹ́gun àṣẹ́gun ló dáa. àbọ̀ rẹ̀ ṣé ewu yín ló yẹ kó bá nínú ìwà ìdọ̀tí báyìí. wọ́n tàn mí. wọ́n á wo oníjẹkújẹ. Awópọ́nlé. Kábíyèsí. Ìdílé tí wọ́n bá ti mú abọ́ rẹ̀ tuntun, màá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe spiritual research lórí ẹni tá a bá fi máa replace ẹ̀ tá a fi máa jẹ abọ́ rẹ̀ tuntun nínú ìlú. The only regret tí mo ní ni wípé ẹ kì í ṣe aráàlú yìí ẹ̀yin lẹ̀ bá replace ẹ̀. wọn ìlú mi ò ní gbà gbogbo bí mo ṣe wà ń bí bẹ́ẹ̀ ni ó ń tàgànná lé mi èrò òkú ò n ò ní gbà ẹ jẹ́ kí n máa sọ̀hún ó jẹ́ máa sọ̀hún. ìyá agbára àtàṣẹ tí mo bá ní kí wọ́n pa yín mo láṣẹ mo lágbára ẹ̀. bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́. tí mo bá ní kí wọ́n tì í sínú túbú mo láṣẹ mo lágbára ẹ̀. tí mo bá ní kí wọ́n lẹ́yìn tó ní ìlú mo láṣẹ mo lágbára ẹ̀. báwo ni mo ní ṣe lórí elédùà lórí agbára àtàṣe. àmọ́ èyí tí mo fẹ́ sọ yìí àṣẹ tí mo fẹ́ pa lónìí kárò rọ̀ mọ́. mo wà láyé o mi ò sí láyé o ìdílé yóò tún jọba mọ́ nínú ìlú yìí. ó dẹ̀gùn ó dàṣẹ. káàárọ̀. péré ká padà sẹ́yìn òjìjí fìrí báyìí láàrẹ kù. yóò ṣe ní pariwo yóò ṣe ní pariwo ẹ lórí nígbà tí mo kọ́ kan síbẹ̀ tó máa kó tó lè tẹ̀lé. rárá ọlọ́gbẹ̀rọ ọdẹ túmọ̀ rẹ jíṣẹ́ ọdẹ fọ́ sókè. ìṣòro rẹ kò lè gbé fáìfù mi sí. ọ̀gá mo ti fẹ́ nà mọ̀dà ń pa ṣé ó dẹ̀ lójú pé a ṣe. mọ́mọ́ tán ààrẹ jẹ kò sẹ́ni tó ṣèfò tèmi ni wípé kí wà kó ṣe kí ni ó nira gidi àìjẹ́ bẹ́ẹ̀ wo ọwọ́ yóò bọ̀. ẹyin yóò mi lọ. ee ee ọfisa wà á ti màdàm jáde wálé wọn jáde. fani oníṣẹ́ bàbá àwọn ajá rọ̀ ni èmi ẹ̀ ṣe àrọ̀ ni ó i mean ọmọ tí wọ́n fún ní amnesty kọ́ lọ rí arrest ẹ̀. èmi méjì fún tèmi jẹ́ nínú àkẹ́tẹ̀ lẹ́yìn èmi kò sọ̀rọ̀ kọ̀kọ́ ọmọ dáadáa kí ló bá mi fà yín náà jọ má bínú ṣé o gbé síkà mi. kí ló dé tó já skáàfù mórí bí ẹni tọkọ ẹ̀ ṣaláìsí tó bá jẹ́ pé èmi wà bí irú ẹgbẹ́ wàhálà dé báyìí. ṣé gbogbo kọ́tẹ́ ìsọ̀rọ̀ kò ń ṣe tèmi mú tí mo dàlú náà mi sọ fún pé mo fẹ́ dàmú rú ọ̀sọ́kàn orúkọ lẹ́kì mi má bẹ̀yìn lẹ́kì mi bọ̀ mí ni mo inú mi ò tí jì í yẹ́rìn gígan ló dàbí rí mọ́tàdá I don't feel comfortable. àbò lórí burúkú ni imú lásán ló dá lu tó ìmá hàn lu tó máa dé tèmi tó máa dé ojú lu gan. ó yá dà. sit down. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ti máa ń sọ bọ̀ láti bí ọjọ́ mẹ́ta ẹ̀gbọ́n yín rè iye ní tèmi lórúkọ ẹ̀. ara pé tokode ẹ jẹ́ sílẹ̀ ẹ jẹ́ sílẹ̀ ṣe ráì. kí ni nǹkan tí mo lè ọ́fà yín. àfàjà iṣẹ́ ní species omi gọ́tà nǹkan. kí ló ṣẹlẹ̀ iṣẹ́ fẹ́ bá mi bàtà jẹ́ ni ẹ mọ̀ pé mo polish bàtà kí tó kú olè náà ewo ní wèrè gan ẹ fún mi ní bàbá jà ní bàtà. olóògùn olùpàdé ti jọ wèrè kílẹ̀ tó ń rọ́ka tó ń nàgbà tó ń ṣe ń bíbà kí ló ń wá gbogbo mi. ládìdọ̀ láwọn yín sí a. kí náà náà ràn yín sí a fún. wọn láwọn yín sí a gẹ fún wa ní ọ̀ndírẹ́kè. ọ̀ndírẹ́kè máa wù wèrè bó ṣe gáyé ẹ̀kì. But daddy, why? How could you allow a monster into our home? ẹ wojú mi ẹ yí wèrè. ṣe rí iye tẹ́ ń rí ẹ má lọ máa rò lórí yín pé ẹ superior jùlọ ó sùn píríọ̀dù yín lọ. bá fọ etí ilẹ̀. fọ ẹ ọmọ ìyá ẹ lójú kò kò kò ní bẹ́tà fún ẹ láti ṣe yá. gbọ́dọ̀ tó wá kiri lọ. nígbà mo wà lọ́dọ̀ ìyá àgbà tó yẹ kí n kiri gan-an fún èkiri ọjà. wàá máa ṣàlàyé fóun. ẹgbẹ́ ẹgbẹ́ ní kọ̀ọ̀kan ń ṣe èrè bẹ́ẹ̀ ṣe wá lọ yìí tẹ́ ẹ̀ bá ta kẹ́yà kú sọ̀hún ni. Mandate, Berame ṣọwọ́ ẹ̀jì gbà lẹ́kẹ̀ wò. inú agogo dẹ̀lé wa pẹ̀lú lọ́ọ̀bẹ̀ tó tẹ̀lé. àkọsílẹ̀ tá ti dúró. àkọsílẹ̀ tá ti dó ò lè fọwọ́ kó sẹ́yìn wọn ò lè pa kádàrá dà wọn ò lè fọwọ́ kó sẹ́yìn ò lè pa kádàrá dà. ibi màdé màdé o bàbá mi lọ́dẹ̀ ń fi agbára àtàṣe. bàbá mi lọ́dẹ̀ agbára àtàṣe lọ́mọdé bàbá mi ló ń kó ibi màdé màdé oh. ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ènìyàn ha. má ṣe lóògùn má rí ọjọ́ kan ní kú wa kó wá dé kí la máa jẹjọ́ oníkú àfojú kó adé lórí làbá jẹjọ.